okay the data is okay love biscuits you want bought I bought two that time. The plane is about to take off. Fasten your seatbelt. hello guys hello people i have something to tell you this afternoon mm, that's the in the museum that's good huh? Hmm? <laughs> oh, i know her uh, yeah you know her she's a friend eh? she smile when i look at her i stare at her and she smile <laughs> how you dad you yeah wọn ṣọdájú ọmọ kókókó àwọn ọmọ tó dájú. Hello everybody, good afternoon. Heavenly Father, we say thank you for everything. There is nobody like you. I'm going this way. inú mi tó fẹ́ kọ́ ẹ̀ mo ti gé e look at your friend Fubala oh, oh. Yes, good afternoon, everybody. Heavenly Father, we say thank you for this moment. We worship you, Lord, because for God, there's nobody like you. For me, we to not to say that it be exalted. Be glorified forever in Jesus' name. I cover myself now, my daughter, my this, all my people, those who love us. We dip all of ourselves into your assurance, into your favor, into your goodness. In the name of the Father, the Son, the Holy Spirit. olùwàsàmì yìí sí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ ẹni bá fẹ́ bí fún akébí bá wọn ẹni bá rò pé nínú ayé yìí àbó ní agbára ìka nínú ayé yìí tó bá lóun fẹ́ sáwò lórí ọ̀rọ̀ tèmi àtọmọ mi ẹ̀dá bẹ̀rù àjọṣe rẹ̀ pa ọ̀run ṣèdájọ́ fún ìdájọ́ tó burú jáì láyé nípò àṣẹ fọmọ ẹ̀dá má jẹ́ ká burú bá mi ò má jọ bá àwọn ọmọ tó fún mi àtàwọn olólùfẹ́ mi gbogbo káàkiri àgbáyé ọlọ́run gbàkóso bẹ́ẹ̀ lórí kò ní ìpalà I want to give you this information. kí ló ṣẹlẹ̀ màmá àbúrò ó fọ́ọ̀mù léyìn ẹtí mẹ́ta ní straight away straight away on the button, please share and like and um, love I want to give you this information until the police come out to give us the updating from the police. I'm, I'm not going to. I am not going to. If I'm not talking about Mobad for now, because like me, I'm a very emotional person. I have my heart is with me. Okay, I have my heart with me, including my daughter. We have our hearts. Devil cannot steal our hearts some hearts of some children, some people have been stolen by demon, by Satan. You see, people who don't have woman, that's they call them no woman's feelings. People who don't have woman's feelings, they kill. Majority of people who are killing, doing bad thing in our country, in every anywhere in the world, they have no woman feeling. Their heart has been stolen by demon. You understand? So their heart have been stolen by demon. So they do things. If their people cry by their side, even if they lost their of that, ah, you see, they flag it. Ne? I don't know, Sha. One flag it, one so the, one flag it, man. No problem. Start by T-shirt ì ṣe pé fáwọn èèyàn àwọn èèyàn ò kì í sinmi flag ẹ̀ See, think of nǹkan burúkú ó ti yé bẹ́ẹ̀ wọ́n máa rò bóyá ṣe là ń ṣe bákan àṣẹ pápá. anyway i continue ní inú ayé yìí tó bá bí ọmọ study your children when you have friends study them when you have anybody around you if you have a lover study them anybody tó bá tí ò bá ti ní mercy tí ò ní àánú fún ẹ. Hmm? Don't let me use it for relationship. <laughs> Ṣorí ẹni tí ò bá ti tó bá ti dájú ẹni tó bá ti dájú nínú aye. ẹ máa study ọmọ àti èèyàn ṣẹ́rẹ́ tó bá ti dájú ẹ má fi sí ibi tó jẹ́ ibi tí ibi tó wà delicate o ọ̀dájú ènìyàn ẹ má gbé sí ipò torí ipò kan wà ní ayé yìí tó jẹ́ pé ipò ọ̀dájú ni bẹ́ẹ̀ ni àwọn ipò kan wà nínú ayé yìí ipò ọ̀dájú ni there's some position on this set, in this life that is belo belongs to uh, you have to be ọ̀dájú kí ni wọ́n ń pè ọ̀dájú ni mo ń bọ̀ náà kí n lo english wa wicked now the position for the there's some position in when some people hold some position the position himself is a wicked position they call it their is a wicked position like uh, judge okay judge judges that's àwọn adájọ́ they you know they sentence people to life imprisonment to death penalty Some also, they order when there is war in some country, they want to defend themselves, they send people to face to attack, you know. It's also some position on this earth, on this life. Show you boy, gan báwo I don't want to but I need to give this one just for you to know. ipò kan wà nínú ayé yìí there's some position on this earth it, it belongs to the wicked I mean, the position himself is wicked. So when you put wicked people on such position, you will get double portion of wickedness. So in such position, you put people with um with I mean that have conscience that is good that's nice because if you, that position be obtained, I mean, be obtained by other wicked people also, then there's going to be a problem. Wicked plus wicked, score to what? Score rich, rich problem. Score to trouble, killing, terrorism, a lot of problems, sha. You understand? So, toba bá bí ọmọ, tí ọmọ máa notice even kì í ṣe ọmọ nìkan sorry your surroundings. battery is low. mo máa sáré lọ gbà á ṣùgbọ́n ètò kù yẹn ṣùgbọ́n ní màmá sọ̀rọ̀ yẹn. lọ́jọ́ àbẹ̀bọ̀ tí màá rí passport màá tàn padà màá lóde. Okay, put it over. All right, darling. So, I'm going to end it very soon. Notice this if people see tí àwọn èèyàn people who don't have conscience some people boast of it too. is a wicked spirit wọ́n ti sọ fún mi lérí nípa ọmọ mi yes èyí tó first born mi yẹn àgbàlagbà kan ló sọ ń gbà yẹn it's not even one person ẹni náà sọ fún mi ó lọmọdé yìí máa dájú gan o bó ṣe mọ̀ pé ń gbà mo kéré àwọn nǹkan míì táwọn èèyàn bá rí tán ti rìnrìn tán bá sọ àwọn tí ò ti rìnrìn tán bá ń sọ̀rọ̀ yẹn wọ́n máa jó wọ́n máa máa jánu ẹ mọ̀ máa jam talk because wọn ò tí ì rí rírì so ní mo kàn fẹ́ sọ lélẹ̀ tó bá bí tó bá rí èèyàn tí ò bá ti ní conscience má jẹ́ kó hold position tó tó dá o ẹni tí ò bá ti ní conscience tó yẹ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní sọ̀rọ̀ àǹdí rẹ̀ kò lè filẹ̀ tó bá rí obìnrin gan àbọ́kùnrin gan tó bá fẹ́ date àbó fẹ́ marry tó bá ti rẹ́ni tí ò bá ní conscience tí ò bá ti ní feelings tí nǹkan bá ṣe ẹ́ kò lè sunkún tí nǹkan bá ṣe ẹ́ kò lè rẹ́rìn kò ẹ̀rín ó lè rẹ́rìn ẹ̀rín gan kò even because some people things don't even funny to them you understand me when they see things that are very wicked that are very hard that other people cry over they don't feel it it doesn't mean them anything to them their soul have been sold. jókòó ná jókòó ná. Maybe we'll come back. Hmm? And So, as I'm saying, any position that is sensitive. Some people is they are born that wicked. Ohun tó máa when people say some people are born wicked, some people are born wicked. What did I say? Some people are born wicked. They baptize them with wickedness from heaven. Okay? Such ọmọ, if they are born, if they have a um, anointing of wickedness in them, that is satanic anointing. Because I tell you, there is Satan, there is God. So, when God, oh my God, God is a wonderful God. God, um, He tested people and uh, He created things the way He wants. Some people to be kindly, they are born wicked. Tó bá ní ọmọ, tàbí tó bá ní èèyàn, àbó níyàwó, àbó lọ́kọ, anybody. Tó bá ti dájú, bóyá o ti ṣe mistake mo tó bá ti dájú, mọ nǹkan tó máa fi lọ, mọ nǹkan tó Be careful about what you are going to do with that such person. Because people who have wicked spirits, when they see you, they block you, even though if they are more than you, even though they seniors you, even though they can, you know, they still, with little what you have, they will still want to destroy it or cross you and get it from you because they are born wicked. So when people saying that they don't have, people don't smile, they don't cry when things, people are crying, People, they don't even feel it when people are feeling, they don't feel anything. Their heart is stole, And that's why you see a lot of people kill. Such people, they can kill easily. Because people who are wicked, now you, you, you choose them in a good in a, in a good place. I mean, you put them in a good place. I mean, in a good place, they will mess up the place. Okay? They will do what? They will mess up the place. So everybody has a... Some people don't know that they have a wicked spirit. They don't know. They point and they see others. They want other people. You understand me? And <clears throat> lè máa sunkún lẹ́gbẹ̀ẹ́ wọn ò feel ẹ̀ wọn spirit of feelings wọn ò ní feelings. Be careful about them. Ọmọ tó o bá bí. A ní nǹkan tí bí I'm a very emotional person. Do you know why I'm emotional? Because my heart is with me. I'm for God. God has also pity for people. The only people, the person who don't have pity, who don't have feelings, who don't have, who is not emotional, is Satan. Satan is not emotional. He's a very wicked Satan. Satan is not never emotional. Read your Bible very well. It's never emotional. Because if he's emotional when he do, when the wicked people, when he see them going through pain, then he will repent. Even God, when you offend them, when you offend God, If it's causing you that you are going through pain and you are crying, you are begging, he will surely forgive you. When Satan is done with you, there's nothing you can do to, to change his mind. I watched a, I, I watched a video today and the, the person said, oh, we can, I've never cried with my mother. I never cry no matter what, this and that, you know Irú àwọn when you're begging, wọn ò ṣe é gbé sípò tó dára because ọ̀dájú ni wọ́n irú wọn náà máa dún bú èèyàn lójú wọn, wọn ò ní ọ̀dájú èèyàn people would would would have who are not emotional would have heart again who devil has stolen their heart they will surely when they kill in their presence they don't feel it when people die they can hurt but they don't feel it it's dangerous for you to have anything to do with such people. even if your mother die tó máa ń sin báyìí kò lè fún tí ò jẹ́ pé ìyàgàn ṣe o they will tell them they will ask them for their mother to for sacrifice they will, it's nothing for them they ask for their mother their father for sacrifice, they bring their mother. They say, go and kill your father and bring their blockers and their dig. They bring it. They go and kill it. Because their heart is no longer with them. They won't drag you. Wọ́n dẹ̀ ní sunkún. Ọmọ bẹ́ẹ̀ ṣọ́ra fún wọn. Tó bá ní ìyá àtọmọ you got to be careful. Wọ́n máa rò pé gift ni but although it's a gift from the devil's kingdom. So everybody, if you see people, they cannot àgbàlagbà tó ti darúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ tó bá gbọ́ ní òsì torí ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ságbàlagbà kan tó bá jẹ́ pé kàn mọ́ ẹnìyẹn rí wọ́n ní kó má sọ fún torí kó má bàa break heart ẹ̀ because ó sì heart but when people telling you with boldness on TV everywhere that they, is nothing that move me o oh. when they see people cry like this they see that eh, eléyìí wà weak o oh, weak point eléyìí because ọ̀dájú ni wọ́n ṣọ́ra fún àwọn ọ̀dájú tó jẹ́ pé ojú wọn ti dá ọkàn wọn ti kúrò ní àyà wọn wọn ò ní àtìmọ́ wọn ti tà fún èṣù èṣù ló ń gbé gbogbo ibi tó yẹ kí ọlọ́run máa gbé tí ọlọ́run God is a God of emotion God is God of mercy anybody that have mercy on things he is emotional okay anybody that have mercy on things on people they are always emotional those who don't have emotion they don't have mercy they have no pity they can do ayé ẹ bó ṣe wù torí ẹ ṣe máa rí obìnrin míì tó bá rí obìnrin tí ò ní àánú gbogbo nǹkan tó ń ṣe èmi bí mo ṣe wà ń sìn mi ò lè máa júwe ara mi I can't be talking about myself tó nǹkan tí mo kàn ń sọ náà ni pé ipò tó dáa fún àwọn tó bá dájú bí ipò àwọn tó bá dájú náà tó bá ṣaṣẹ́wó kò ṣe nǹkan kan fún wọn tó bá ní àìsàn tó bá spread ẹ̀ káàkiri kò ṣe anything fún wọn tó bá ń jalè iṣẹ́ tí iṣẹ́ tó yẹ àwọn tó bá dájú kokoko iṣẹ́ amúrọ̀bà iṣẹ́ garage tí wọ́n ti máa ń pààyàn tó máa dàbí iṣẹ́ assassin ẹni tó bá dájú tí ò wà emotional ó máa ṣàṣàṣì irú iṣẹ́ tó gùn fún wọn là ń sọ yìí people who don't have them tó bá fi ẹni tó wà emotional sínú tó bá tiẹ̀ join group of assassin òun ló máa dé ibi tó ti fẹ́ pàrọ̀ bá ní kí ló dé ẹ má pa nà kò ṣe nǹkan kan á máa fi emotion sí but those who are ma sọ pé sórí èyí ni ye ba ẹ ni ní kíríkọ ó lè gbébọn fún tó pọ̀ sọ̀rọ̀ lásán because àti ẹ̀ ó ti ta but ìyẹn ṣì hàn ni kò tí di part of devil's kingdom ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so don't give position that is good oníkálukú tẹ́wọ̀n bá ti dájú wọ́n ní orere dára fún ẹni rere ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó pèrè píríṣà tó pèrè láàfà tó pèrè láwọn èèyàn tó yẹ pé wọ́n ti fún ní àwọn ipò wọ́n ti misuse ẹ̀ lẹ́sẹ̀ rí pé irú kọ́ńtì wa yẹn ló ṣe bàjẹ́ kò ń ṣe léni o wọ́n ti fún àwọn èèyàn tó ti ta ọkàn wọn fún èṣù o lè ṣe bá àwọn situation of things ní orílẹ̀-èdè wa when you are trying to say things that is even good that can save the country you know what people because their heart is sold they have given it to devil nobody can take it back you understand tó bá gbọ́ no taking back ó ti yé then òun ni ṣó so tó bá ní ọmọ akékeré la máa ti ń káṣàmú o ọ̀rọ̀ tí àwọn èèyàn bá ti sọ àti ìwà tó bá ti wù máa wò dáadáa kì í ṣe ká heart o àti àwọn nǹkan táwọn èèyàn bá ti ṣe be careful <laughs> ó ní ọ̀pọ̀ ṣègbè nítorí wọn kò ní ìmọ̀ a lot of people pray because they have no knowledge their lack of knowledge wisdom and understanding be got a design spirit for yourself kéèyàn kan máa sọ fún ẹ pé ah ohun kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láyìíká òun báyìí tó máa rẹ́rìn àbí tó máa sunkún kò sí nǹkan tó sọ ó sọ nìyẹn wọn bá pààyàn because irú èèyàn bẹ́ẹ̀ yẹn ojú wọn ti dá wọn wà nínú kọ̀ọ̀kan kì í ṣe lásán wọn fojú lásán síwìn kéèyàn tó ìyẹn mi pé ó wicked wọn gba wọn fún ní àánú ẹjọ wọn bamtize láti ọ̀run wá pé pẹ̀lú wickedness ó tún wá dénú ayé ìsan ó tún wá wicked ó ti wá báyìí ó ti wá pàdé ó ti wá wicked so ó ti wá ní double portion of uh, uh, anointing of wickedness so iṣẹ́ tí wọ́n lè ṣe àwọn ọ̀dájú ènìyàn bí iṣẹ́ ra iṣẹ́ ayasasin tó bá ṣe ayasasin wọn kò sí ẹni tó bá pàdé lọ́nà wọn ò ní dáríjì ìbá máa ṣe wọn tẹ bá rẹ lòmíì tó bá ṣe ayasasin kan tó kàn jẹ́ pé condition ló gbé dé àwọn iṣẹ́ burúkú tó ṣe tó bá débì kan ó lè sọ pé wọ́n ní kò wá pẹ́ ni bọ̀tẹ̀ inú ẹ̀ ṣe mí báyìí kíníkan kìlọ̀ ẹ̀jọ̀ sam bọ̀tẹ̀ àwọn yẹn kò sí tán lè ṣe lójú wọn kò lè mú wọn kò lè bá fọlọ́ǹbà náà bì kò lè kò ṣe nǹkan kan fún wọn so tó bá ti bí ọmọ bẹ́ẹ̀ wàá ṣọ́ra fún tó bá bí ọmọ bẹ́ẹ̀ èmi sọ̀rọ̀ experience lèmi máa fi sọ̀rọ̀ fún yín o ṣó ti yé tó bá ti rí ọmọ tó bá bá sọ̀rọ̀ àbí tó bá àbí ẹnikẹ́ni tó bá bá sọ̀rọ̀ pé lọ mú oko bàbá yàbí lọ mú ẹ̀pọ̀n ẹ̀yàn ìyá ẹ̀ wá tó dẹ̀ lọ mú wọ́n lè lóògùn náà fi kọ́kọ́ sọ fún but it's possess ó ní nǹkan kan tó wà nínú ẹbí kọ́kọ́ tó lọ gan ó ti zero mind ẹ̀ pé ilé ibi tí mò lọ ẹni tí tọ́ bá ti bè lọ́mìn máa ṣe ìyẹn níbi tó ti fẹ́ lọ ṣe òògùn àbí bí tó ti fẹ́ lọ́wọ́ fẹ́ràn lọ bẹ̀rù lọ yìí kán yẹ̀ òun wò kán wò kẹ́kán yẹ̀ wò ó ti sọ nínú ọkàn ẹ̀ pé ní bá ti bèrè báyìí lòun dẹ̀ máa ṣe o so ó ti make up mind ẹ̀ yẹ́n me pé wọn ò force some people i tell you they don't force them there's some of these killers they willingly to do that a lot of this our celeb i mean our facebook is exposing our network is exposing a lot of people people will tell you i don't feel anything ah, me i feel it too i can feel it because i have blood running in my vein i feel for people I feel it. I know it. And I know I feel for people. Don't ever put people to ò bad ti ní art mercy fáwọn ènìyàn kì í ṣe pé kó o lọ àwọn kan wà tẹ́gbẹ́ wọ́n máa practice mercy fáwọn èèyàn wọ́n lè lọ jí owó nbì kan sí wọ́n á fún yàn wọ́n á máa ṣe lójú ayé káwọn èèyàn bá lè má rí nice I'm not saying that some people are giving they do that money go to people and give money e just to change. àbí kán dẹ̀ máa sọ pé wọ́n ní foundation foundation ẹ̀nàkẹ̀dẹ̀ ó tó bá ti ń ṣe tó bá ti kọ lẹ́tà sí system yín náà ó ní owó tó máa fún ẹ bí ipò sọ pé o ṣe foundation tó bá dẹ̀ ti register legally there is money you be getting from them some are using that money sógúndógójì ni wọ́n tó bá fún ẹ twenty dollar wọ́n á fi gba hundred dollar lọ́wọ́ ẹ̀ ṣó ti yẹ wọ́n dẹ̀ máa sọ fáráyé pé àwọn fún ẹ lówó èyí tó ń gbà jáde lọ́wọ́ ẹ̀yẹn wọn ò ní sọ fún àwọn èèyàn èyí tó ń gbà èyí tí wọ́n fún wọn tó ń fún wọn ẹ̀ náà máa náà sí ṣó ti yé bẹ́yẹn so tó bá ti rí ọmọ tó bá dájú àbí ọkùnrin àbí obìnrin àbí ẹnikẹ́ni tó bá dájú ṣọ́ra fún wọn ìsítọ́ǹtì tí wọ́n lè ṣe ẹni tí ẹni tó dájú tó bá ṣoore fún kò ní rántí oore tó ń ṣe mọ́ tó bá gbé olówó ẹni tó dájú sípò tó ràn lọ́wọ́ kò kò ó pé òkè o èmi ló yẹ kí n dẹ̀ wà nípò ìwọ̀ jẹ́ kí n ṣe báyìí báyìí fẹ́lẹ̀ tó bá ti débẹ̀ kò ní rántí ẹ̀ mọ́ ọ̀dájú ni because ó ní spirit of ọ̀dájús tó ti yé ẹni tó bá dájú sẹ̀ tó ń bí látọ̀run wá tó dájú tó tún délé ayé tó wá gbé sí ipò ọ̀dájú bí ipò àṣẹ dọ́bù ọ̀dájú ni torí bẹ́ẹ̀ ipò tó dára tó wà ní orílẹ̀-èdè tí ẹ bá fẹ́ kí orílẹ̀-èdè tòrò ó lè mí mọ̀ mú kí ọba rere kó jẹ ìyẹn mi pé èèyàn rere tó ní àti àwọn ènìyàn rere ni ó gbúdọ̀ yẹ kó máa fi sípò kò ń ṣe pé tó bá sọ pé eléyìí wíkẹ́ẹ̀dì o òun náà náà máa fi jọba tó bá léléyìí fúrọ́dù sáà ni òun náà náà máa yàn tó bá léléyìí ti pààyàn dáadáa rí o òun náà náà máa sọ pé kàn lọ gbé sí ibi tí ò yẹ ti pààyàn tó ti fẹ́ pé security wọn fẹ́ security báwo làbó ṣe máa wà nígbà tó bá lọ fi kílà tó ti wà baptize pẹ̀lú ẹ̀mí tó ń pààyàn káàkiri tó lọ gbé sí ibi tó ń sọ pé wọ́n fẹ́ sọ pé mp potential order àwọn èèyàn tó gbọ́ ń gbé sábẹ́ yẹn gbogbo ló máa parun náà ó ti yé so mo kàn sọ i'm just telling you èmi wọ́n ti sọ fún mi rí ẹnìkan sọ fún mi that was bíi thirty five years ago ọmọ mi yẹn ò tí ì wọ́dún kan nígbà tó ń ti sọ fún mi wọ́n lọ́mọ yẹn máa dájú gan o ẹnìkan sọ fún mi mi ì mọ nǹkan tó ṣe níjọ́ náà lọ́hùn ẹnìkan náà tún sọ fún mi wọn sì mi náà tún sọ fún mi tòótọ́ dẹ̀ ni èmi báyìí bí mi ṣe wà yìí ọlọ́run ò ní jẹ́ káyé mi bàjẹ́ mi ì lè pé ṣíṣí dé máa pààyàn mi ì lè pé ṣíṣí dé mi ì lè wọn ò lè sọ̀rọ̀ lójú mi kí n má tó bá ti jẹ́ nǹkan tó máa wọ́n ti yàn kí n má sọ síta débi pé ẹnìkan á dẹ̀ máa sọ pé you have to close your mouth o you have to pẹ́nu ẹ mọ́ ni o àwọn èèyàn ti ní mental problem anyway wọ́n dẹ̀ tún lẹ́mi oṣù mental problem pẹ̀lú ẹ̀mí oṣù náà is a bad thing o ṣòtìyé so ṣọ́ra fún ẹnikẹ́ni anybody tó bá ti dájú ipò tó dára ò tọ́ sí wọn bẹ́ẹ̀ ni ipò kan wà náà yìí ó dẹgẹ́ gan ipò tó burú ni so tẹ́ni tó burú bá tún hàn ọ̀tẹ́ni ipò ipò bẹ́ẹ̀ you will suffer o bẹ́ẹ̀ ni you will suffer kò yẹ you will suffer ẹni tó dájú tí ò ní feelings wọ́n máa rojọ́ lẹ́gbẹ̀ẹ́ tó bá ti believe tó dẹ̀ like òun ló máa wò ọ̀tọ̀ ọ̀tọ̀ àti bá sọ̀yàn tó dẹ̀ pé òun ló ra kò ní ṣe because he has no feelings He has no feelings. He has only have he decide what to do if he, either is good or bad. You understand me? Hmm. Ṣọ́ra tó má fẹ́ wọn ní ìyàwó. Má ní àwọn tó dájú tí ò wà emotional ní ọ̀rẹ́. Wọ́n ni kò sí tó ṣẹlẹ̀ sí ẹ wàá máa pẹ́ pé ọ̀rẹ́ mi yẹn. Gbàtí ìyá mi kú báyìí kò tiẹ̀ ṣe báyìí kò tiẹ̀ ṣe sọ́ọ̀rì fún mi. Gbàtí kíní kan ṣe òun báyìí ṣe ló kọ́ kálẹ̀ gbọ̀n kò ní feelings ni. Òun la máa fi rò pé bóyá ẹni yẹn burú ó burú tòótọ́ but ó tún ó wà process ó tún wá burú látọ̀run wá ó ti yé yín bẹ́yẹn a máa ní à tó bá rí ojú tó fi wò mí tó bá rí bó ṣe ṣe fún mi tó bá rí bó ṣe ṣe yàmàyàmà báyìí kíríkọ̀ kìnìkan ìgbádá kò dò má bàa ṣá a ní kiri kan kò dò bá bàa òun kan àkúkú ah, mọ̀ bóyá ó ṣe dáadáa báyìí ọlọ́run aṣàbà mi aṣàṣàánú mi ṣó ṣe dáadáa ṣá ó wà lóyè wà lóyè ṣáàtì o torí ẹni tó ní lànà ń lò tẹ̀ sísẹ̀ mẹ́sẹ̀gì pẹ̀lú ìbínú àwọn náà dẹ̀ ni àwọn àwọn àjàlá àwọn wicked soul of the spirit wọn mọ̀ pé wọ́n kàn ń connect ní káàkiri ni bó bá gba òkè yọ a máa ta tó bá wọ́n bá kọ́ wájú sí máa ta wọ́n bá kàn sí mi wọ́n ti kèmí nìkan máa tó tọrọ ara mi gbà so like me my daughter she's emotional You understand me? So people that with emotional, they feel for people. They are good for good position. Kò ṣe àwọn tó máa sọ pé kí ló kàn mí? Ah, kí ló kàn mí kọ pẹ̀sì máa ta ó? Orin vice president wa ló máa ń jójó yẹn gbà yẹn. Former vice president. Kí ló kàn mí kọ pẹ̀sì máa ta ó? Pẹ̀sì wey don mad. Ní gbogbo Nàìjíríà àwọn èèyàn máa sunkún wọn máa ní wọ́n ń pòwe fún yín ni pé ẹ má dì ní. Ó ti yé àwọn máa jó tó àwọn bá ti wà òkè. Okay tẹ́yìn ẹmọ ẹran ò bá dẹ̀ bá tí ò bá ká tọ́mọ èèyàn ò lè dá wọ́n kàn wọ́n kí ló kàn wọ́n so because no no mind no no kí ni mo sọ fún yín no conscience they are not emotional they cannot break down for you so and you need somebody that can break down for you before you can be lift up you need somebody that can be moved for you for you also to be moved glorious i mean to be moved financially materially and even moral spiritually when people cannot be moved for you mm, i tell you a lot of people are not emotional they are very weak i mean wicked ló wicked of the highest order a máa sọ̀rọ̀ ń sìn mo rí pé o pẹ́. yeah cause you just big fish mouth. ah mi lè gbé kinní yẹn dání o di àwọn other things tó pè é n bá lọ sí ibẹ̀ yẹn ń sìn drop it ṣàlègbé ṣá tráfíkì dẹ̀ máa wà gbóhùn sí mi àbí. So kálukú tí ò bá ti ní tí ò ń fi fáwọn èèyàn tí ò lè break down torí ẹ̀ tó bá ti sọ fún pé wẹ́n tó wà yìí ọkùnrin tó fẹ́ lọ báyìí ó máa bá a ṣe báyìí fún ni kó wá emotional àti ẹ ti lọ asset ẹ sínú ná tẹ́lẹ̀ yàrá bá ti ba tiẹ̀ jẹ́ tó bá ti ba ilé ìjà tún gbé mi ló ti yé àwọn náà ló wà ní gbòòrò tó wọ́n dẹ̀ máa ń dí àwọn èèyàn lọ́wọ́ gan they disturb a lot of people quickly they disturb people they disturb you when you go here they disturb people they always mad themselves everywhere because no emotional ah. they only hurt you and they can do anything okay so ṣọ́ra ṣọ́ra fún Ipo, ipò kan wà láyé a máa sọ pé àwọn olórí orílẹ̀-èdè wa gbogbo àwọn kan wà ní position wọn wọ́n wicked ipò <laughs> kan wà nínú ayé yìí ipò wicked Ipo ipò yẹn fúnra wicked ààyè yẹn fúnra rẹ̀ wicked ni orúkọ yẹn jẹ́ so tẹ́ni tó bá wicked bá tún jókòó sórí àga náà ayé àwọn tó bá wà ń sọ̀rọ̀ àdé máa bàjẹ́ orí ẹ̀ mo ṣe ń gbàdúrà fún gbogbo àwọn orí orílẹ̀-èdè tèmi bá gbé àti àwọn tí mo like irú bí mo ṣe máa ń gbà fún nàìjíríà yẹn wọ́n yẹn máa ṣe pé continue to pray for Nigeria wọ́n máa wí pé kò lè dáa ni mo ló ń jẹ́ bẹ́ẹ̀ because a lot of people wicked people they are putting them in a good place kò ṣe president mo sọ o many position in any country anywhere in fact tó bá wà emotional you must have a husband that also have emotion Emo emotional husband ẹni tó máa feel tó máa feel eh? nígbà tó bá wà down Only ni tó bá lọ fẹ́ni tí ò emotional àbí tí ò feel fún ẹ nígbà tó bá wà down ó kàn máa rẹ́rìn ni wàá máa wò pé tí gbà tí tí nǹkan kan bá ṣe mí báyìí ọkọ mi kò máa rẹ́rìn àbí ìyàwó mi ko máa fi mí ṣe ni ó ṣòun ẹni tó ti ta àtà wọ́n ti jẹ́ àti ẹ̀gbẹ́ tẹ́gbà tiẹ̀ ti lọ for long time wọ́n ti jẹ́ èṣù ti fi ẹ̀ àti ẹ̀ wọ́n ti fi jẹ pẹpẹ ó ti fi jẹ pẹpẹ súpù ó ti jẹ́ so ìyẹn bó ṣe jẹ́ put people good people in a good position the other Jews put them irúṣẹ́ put them irúṣẹ́ tí wọ́n tọ́wọ́ bá ti tẹ̀ wọ́n torí àwọn náà dájú bí iṣẹ́ olè bí aṣẹ́wó bí iṣẹ́ àgbèrè bí iṣẹ́ burúkú bí iṣẹ́ panipani so tọ́wọ́ bá tẹ̀ wọ́n náà wọ́n mọ̀ pé ó dájú ṣòtíye a word is enough for the wise ọlọ́run wa bàbá kó sínú àwọn orílẹ̀-èdè tèmi wà yìí àti ìlú tó ń bí mi sí olórí wọn gbogbo àwọn tó bá mọ̀ mí wọn ò ní burú sí èmi bẹ́ẹ̀ ló máa rí ẹni bá di burú sí mi ọlọ́run bá mi burú sí kó sì jẹ́ ọ̀tá fún ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀tá mi ọlọ́run bá mi ṣọ̀tá wọn àwọn ọ̀rẹ́ mi kẹ̀lẹ̀rẹ́ tó fẹ́ràn mi ọlọ́run bá mi ṣọ̀rẹ́ wọn gbogbo ẹni tó bá ti ṣọ̀rẹ́ èmi àtọmọ mi tó fẹ́ràn wa ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá mi ṣọ̀rẹ́ àwọn náà ọ̀tọ̀ ẹni tó bá ti ṣọ̀tá wa ọlọ́run bá wa ṣọ̀tá wọn títí ayérayé o má sì dáríjì wọn bẹ́ẹ̀ lórí kò ní í padà emotional is from God it's a mercy from God emotional when somebody people are emotional they are from God yes emotional spirit that's mercy spirit caring spirit ọ̀tẹ̀ tí ò bá ti dájú ìfẹ́ eh, ní ti ṣẹlẹ̀ báyìí ẹ eh, mọ ní ẹlòmíì tínú bá ti tínú ẹ̀ ò bá dùn báyìí ó kàn máa lọ mú gbóni ẹlòmíì máa lọ mú gógóró ẹlòmíì á máa wá ọkùnrin kiri tó bá jẹ́ obìnrin ẹlòmíì á máa wá obìnrin kiri tínú ẹ̀ ò bá ti dùn á lóun fẹ́ kú tension ó fẹ́ kú temper so at the end of everything nǹkan tí n tó lọ wá yẹn gbogbo nǹkan tó wá yẹn they will surely bring one problem or the other to them so if sweet people like that because they are not wọn wà emotional náà ni they, they will not cry ẹlòmíín lè lọ klọ́ọ̀bù pàápàá tó bá jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ a ní wo jẹ́ ká lọ klọ́ọ̀bù jọ ká lọ jayé ayé wa jọ ká lọ fọ̀gẹ́ẹ̀tì gbogbo story at the end of it ta ló máa lọ ta ló fẹ́ rìn ìrù tó máa lọ sí club kan you come back with one problem or the other so some people there are wọ́n lè kéré ìsàṣọ bọ̀ tí wọ́n fa iye tí tírélà tí ìṣòro tó wà tí wọ́n ti kó ó wà ó pọ̀ gan ẹlòmíì lè kúrú ìsàṣọ tẹ́ pé ìṣòro tó ti kó báyìí kò sí bó ṣe ga tó tó bá dẹ̀ gbẹ ìṣòro yẹn máa ń bù ẹ́ torí ó ti kọ ó ti kọ ó ti fọra kó jagbaja ntis tó bá gbọ́ pé èèyàn fi ara kó jagbaja jagbaja jagbaja ntis so it is well sha no wahala thanks so much bye.